رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعنه أنه رأى النبي صلى الله عليه وسلم يأخذ لأذنيه ماء غير الماء الذي أخذه لرأسه أخرجه البيهقي وهو عند مسلم من هذا الوجه بلغه ومسح برأسه بماء غير فضل يديه وهو المحفوظ alhamdulilayi yẹ́n bí àlàyé tí à ń ṣe fúnra wa nípa àgbọ́yé sọ̀kò súnà ẹ̀ẹ́dẹ́ àtàkùn ìgbẹ́sàjọ́ rahimahullah ta'ala wọ́n kọ́ àwọn àdéhìí tó ní í ṣe pẹ̀lú sọ̀kò súnà jọ fún wa nínú síra lówó lọ́wọ́. ìgbàwọ́ ọ̀rọ̀ ilé ìkọkànlélógójì wọ́n ní ìgbàwọ́ ọ̀rọ̀ yìí kan náà tún wá láti ọ̀dọ̀ Abdullahi ibn Zayd ibn Asim olórí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. fún àti fi pa etí rẹ̀ ní omi kan tó yàtọ̀ sí omi tó fi pa orí rẹ̀ fi omi tí ó fi pa etí rẹ̀ ó yàtọ̀ sí omi tó fi pa orí rẹ̀ akhrajahu al-Bayhaqi. وهو عند مسلم ìgbàwọ́ ọ̀rọ̀ yìí náà wá ní ọ̀dọ̀ ìmáàmù Muslim min hadha al-wajh ọ̀nà tó gbà wá yìí náà ló gbà wá lọ́dọ̀ ìmáàmù Muslim bèlàfọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ tó wà lọ́dọ̀ ìmáàmù Muslim omi wà mẹ́tàhà bi ra'sihi bima'in ghayri fadli yadayhi Ànábì sallallahu alayhi wa wọ́n pa orí wọn pẹ̀lú omi kan tó yàtọ̀ sí èyí tó ṣẹ́kù lọ́wọ́ wa wà ó wà nínú àpò hadith yìí ó ní í ṣe pẹ̀lú omi dáhùn ti pa etí wa nítorí wípé gẹ́gẹ́ bá a ti ṣe mà omi tí à ń lò foríkèé kọ̀ọ̀kan ọ̀dà omi tá a fi bọ́jú kọlu omi tá a fi pa, omi tá a fi pa, kọlu omi tá a lò láti fi fọ ẹsẹ̀ ipò bẹ́ẹ̀ níṣẹ́ la dá ọ̀kọ̀ọ̀kan nínú wọn yàtọ̀ pẹ̀lú omi tiẹ̀ ìyẹn tó bá rí bẹ́ẹ̀ tí bá a ti ṣe ṣe fáwọn oríkì wọ̀nyẹn bẹ́ẹ̀ náà láti ṣe ti wa orí ìyàtọ̀ ń bẹ láàrin etí àtàwọn oríkèé yòókù nítorí pé alùpùpù ní mílọ́rọ́ pé etí méjèèjì o àrètí aró orí náà ni tó bá sì jẹ́ aró orí a jẹ́ omi tá a bá lò fún àti fi parí náà lálò láti fi pa etí òun náà ó sì láfi jọ nígbà kó wà nù súnà nàbì sallallahu alaihi wa sallam pípé a lè lo omi kan náà láti fi yọnu lẹ́ẹ̀mẹ́ta a lè lo omi kan náà láti fi fímú lẹ́ẹ̀mẹ́ta a lè lo omi kan fi yọnu fi fímú lákòókò kan náà omi kan ká fi yọnu ká tó mú yòókù ká fi fímú lẹ́ẹ̀kan náà kò sí tó burú ń bẹ̀ nù súnà tọ́ba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé táwọn ètè bẹ́ẹ̀ náà fún orí àti etí. hadith yìí báyìí òun náà ní tí apá kan nínú àwọn olùmọ́lò gẹ́gẹ́ bí àwọn màlìkíyà láti fi sọ pé ń bẹ nínú súnà àlùwàlá tajdidul ma'i lil udhnayn kíkà sí omi. táàmù àfipá etí wa fífa sọ́dọ̀ tún kọjú mi tuntun kó ju mi tó àti fi parí. torí pé àdìsí ìtaba wò wò á rí i pé ala al-matlub ọtọ́ka sí níta ń ní títọ́ka tó hàn. tó ní sallallahu alayhi wa alihi wa sallam tí omi fún àti fi wọn omi sí omi tí wọn fi pa orí wọn torí ẹ̀ wọn ará nàbì tó ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí pé súnà ní ká tó bá jẹ́ súnà because àdéhìí yìí báyìí mo rí i pé ń ṣe bẹ́ẹ̀ ọ yàtọ̀ sí pọ́pá láti ká bẹ́ẹ̀ níta lè gbọ́ bẹ́ẹ̀ náà ni pé kí ni súnà ní ká sùnmi lọ́tún a lè gbọ́ yìí lára àdéhìí yìí ọ̀ràn kí a sùnmi lọ́tún pété pípa lórí ọ̀rọ̀ gbogbo ní tànàbí sallallahu alaihi wasallam bá ti ṣe ala sabil al-qurba yunazzalu manzilata al-wujub àpọ̀ràn yẹn ni alhamdulilah lam yaqul bidhalika fima alimna ahad ẹnìkan sọ bẹ́ẹ̀ ní ntàmù kọ́ran yẹn ní kékeré àti omi lọ́tún kó tó di pé àfikún ẹ̀jì wa tó súnà gẹ́gẹ́ bí àdéhùn ti ṣe tọ́ka sí àjẹ́ pé. ɔlí mbɛmbɛ fún amalikiya màlìkíyà àtẹnudọ́ fara pẹ́ wọn nípa pàmò sómi tá a fi pa etí wa lómi tɔtɔ ẹni tó gba ìgbà ọ̀rọ̀ yìí wá òun náà ni al-Imam al-Bayhaqi rahimahullah ta'ala olùmọ̀ àgbà nínú àwọn olùmọ̀ nípa hadith àtànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wal-Imam abubakar Bakr al rahimahullah ọjọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa fiqhi shafi'i àti wípé gan wọ́n lòun gan ìlẹ́ni tó ṣe wípé aqama lil madhhab ash-shafi'i hujjatan wa adillah òun lẹ́ni tó wá ẹ̀rí àti àwọn àwíjàre ọ̀rọ̀ wá fún madhhab ash látàrí àwọn tíra tó ṣe wípé tó ṣe ibi tẹ̀ ń bá ń wọ èrè ṣẹ̀fẹ̀ríyà lórí nǹkan yòówù tí wọ́n sọ ẹ sáà ti máa padà sínú àwọn tíra al-Imam al-Bayhaqi rahimahullahu ta'ala wọ́n ní àwọn tíra tó pọ̀ gan-an nínú àwọn tíra wọn èyí tí wọ́n ṣe láti fi mú àwọn project àti àdílà Imam Shafi'i jáde òun ni as-Sunan al-Kubra lil-Bayhaqi as-Sunan للبيهقي وانت نترى مين هنا تتوبقا وكن معرفة الآثار والسنن معرفة الآثار والسنن فقوقا نمجد لبيد موا موا نترى تسمو àwọn ẹ̀rí àti àwọn àwíjàre ti ìmáàmù Ṣáfi'í láti fi gbé wọn yọ. tó àlè mọ́mù bẹ̀rẹ̀ àpé àwọn gbé jáde bẹ́ẹ̀ yẹn nínú Sunan Kubra ẹni tó hàn wá pípé somi lọ́tún fún etí pípa ṣùgbọ́n ìgbà wọ̀rọ̀ yìí òun náà wá lọ́dọ̀ ìmáàmù Muslim ibn Hajjaj al-Qushayri rahimahullahu ta'ala nínú sọ̀hídìí tiwọn ṣùgbọ́n gbólóhùn tó wá. lọ́dọ̀ ìmáàmù Muslim rahimahullah ó yàtọ̀ sí tó wá lọ́dọ̀ ìmáàmù Bayhaqi rahimahullah kí ló wá lọ́dọ̀ ìmáàmù Mùsùlùm? Abdullahi Zayd intu ní pé sallallahu alayhi wa sallam tí wọ́n wa mo rí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí wọ́n ń ṣe àlùwàlà tí wọ́n sì pa orí wọn pẹ̀lú omi kan tó yàtọ̀ sí yìí tó ṣẹ́kù lọ́wọ́ wọn omi tí wọ́n fi parí kìí ṣe omi tó ṣẹ́kù lọ́wọ́ wọn tútù tọ́wọ́ wọn tútù kọ́ ni wọ́n fi parí ìyẹn ni pé wọ́n somi lọ́tún láti fi parí sísomi lọ́tún láti fi parí ìyẹn tó wá lọ́dọ̀ ìmáàmù mùsùlùm sísomi lọ́tún láti fi patí ńlọ́wá lọ́dọ̀ alẹ́ ìmáàmù al-Bayhaqi ìmàtí kálukú wa sì ní wípé orí ọ̀yàtọ̀ sétí orí ọ̀yàtọ̀ sétí wọ́n lè somi lọ́tún fi pa orí ṣùgbọ́n tí wọn ò ní í ṣe lọ́tún fi pa etí nítorí pé ìdájọ́ etí nídájú orí níta bá ti fi pa orí iná la fi pa etí ṣùgbọ́n tó bá jẹ́ kó mi dá fi pa orí la fi pa etí àti sọ wípé asomi dọ̀tún fétí kò ní ráyè láti jókòó nítorí pé omi tá a fi pa orí la fi pa etí adékèké somi tuntun la fi pa etí fàtẹ́bìrù tàbẹ̀rù adékèké ní tí máa ń tẹ̀lé nǹkan yóò máa tẹ̀lé náà ni èdè tàbẹ̀rù la yufradu bi hukm tóró fi ṣeré àtọkùn tí wọn ń tẹ̀lé nǹkan tẹbá ti sọ pé àrò orí lè tì ntí bá ń tẹ̀lé nǹkan kì í gbà dájọ́ tuntun yẹn kó mi tó rí gbà náà lè ti ọgbà eléyìí lè tó wà nù Sahih Muslim wọ́n ti sọ pé èyí tó wà nù Sahih Muslim huwa al-mahfuz òun lè dá a sọ ó túmọ̀ sí pé èyí tó wà nù Bayhaqi huwa ash-shadh onishad kí ni wọ́n ń pè ní alhadith mahfuz èwo ni wọ́n ń pè ní alhadith shad alhadith shad هو الحديث الذي يرويه الثقة مخالفا به رواية من هو أوثق منه ònà làdìsí tí ẹni tó jóló dúdú gbà wá ṣùgbọ́n ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ rẹ̀ yẹn tako ẹni tó lódodo jùlọ gbà wá lọ èèyàn méjì olóòótọ́ ni wọ́n ṣùgbọ́n ẹnìkan olódodo ni ju olódodo ju ẹnìkejì lọ. eŋti ẹni tó dodo tiẹ̀ wá tó ti eléyìí gbà wá ọ̀tàkù ntí ẹni tó lódodo jù lọ gbà wá lọ èwo lẹ́yìn ọba fi ṣiṣẹ́ àtolódodo jù ni torí délé ètò lódodo jù gbà wá wọn máa ń pè ní almahfoud èyí tẹ́ni tí ò lódodo tó gbà wá wọ́n pè ní ṣáàd torí di eléyìí wọ́n kọ́ tọkọ̀rọ̀ fi ilmi al-mustalah ipe tí mahfuz bá wá tí ṣáàd bá wá tab'an tí ìbá ti pín ìwọ̀n bá mú òfin al-hadith al-mahfuz lẹ́ẹ̀ma ti ṣe dájọ́ al-hadith àmì ti ṣe dájọ́ torí ẹ̀ náà láti rán àwọn olùmọ̀ wa nípa ilmi al wọ́n ń ṣèyà pọ̀ ẹnu nípa hujjiyatul hadith shad hal yuhtaju bi shad aw la yuhtaju bi sahih annahu la yuhtaju bi tọ́dájú nígbà níbi tẹ̀rí torí pé al hadith shad rìwáyà tọ́tako rìwáyà tẹ́ntó lù tọ́jú ẹ̀ńtọ́ gbà wà lọ. àmì ẹ̀rọ gbàgbé o àtẹnikíní àtẹnikejì olódodo ni wọn o. tó bá jẹ́ báyìí kọ́ ọ̀kan nínú àdéhùn méjèèjì yẹn olódodo lọ́gbà wa ẹlẹ́ẹ̀kejì kún mọ́ òpùrọ́ lọ́gbà wa bàáyìf ẹni tó lẹ kéésù òpùrọ́ ọlẹ ńlọ́gbà wa ẹni tó lẹ gbà àdéhùn wa olódodo gbà àdéhùn wa tẹ́rádéèsì tí olódodo gbà wá yẹn láàdì mu tẹ́rádéèsì tí ẹni tó lẹ́ gbà wá yẹn ìtumọ̀ lílẹ̀ kìí ṣe rọ́ nǹkan púpọ̀ ni máa ń sọ yẹn dẹni tó lẹ̀ nínú rẹ̀ òun náà ní kó jẹ́ pé gbogbo nǹkan ti dàrú mọ́ ọ lójú kó tó di pé èèyàn kú èèyàn ti dàgbà débi pé nǹkan dàrú mọ́ ọ lójú lápòjú rẹ̀ wọn rántí àdéhùn tó gbà wá mọ́ sẹ́mání àdìsọ́kùn lọ ọ̀fẹ́ rẹ̀ ìgbàgbé àdéhùn tẹ sọ fún wa bàbá má parọ́ mọ́ mi má parọ́ mọ́ mi bá yín lẹ́ sọ fún wa má parọ́ mọ́ mi. so àbí kó sì jẹ́ pé àdéhùn tó gbà wá tó bá ní kó wọ́n sọ fún wa kò ní jọra wọn. oníjọba anabi sọlọlá àdìsọlọ torí pé ọ̀nà tí máa fi hàn kan ọpọlọ rẹ lẹ̀ àdúgbò ti jẹ́ pé máa kọọlẹ ṣùgbọ́n handwriting rẹ̀ wẹ́ débi pé tó bá ní kó wọn kan tó nkọ́ọ̀lẹ̀ yóò máa pè síra wọn ni kò ní jọra wọn gbogbo ilé ẹ̀rọ sọ yẹn ayé so ẹni tó lẹ́gbàá àdéfì wa olódodo náà gbà àdéfì wa lágbà tó ẹni tó wá ó tó wá fífi ẹni tó tún lágbára nínú ẹgbà ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tún yàtọ̀ sí tẹ́lẹ̀ yìí á pè ní kíni hadithun munkar hadithun munkar torí ra alhadithun munkar huwa alhadithun alladhi yarwihi ad-da'if mukhalifan bihi riwayat ath-thiqa òun náà ni hadithi tí ẹni tó lẹ́gbàá wa ó tún fi takò lódodo pé wa torí rẹ̀ wọ́n sọ pé huwa munkar alhadith pé lágbájá àwọn àdéhìí rẹ̀ múnkàrò ní bí màánà yẹn ni pé bọ̀ọ̀ìfù ni nítumọ̀ takò sèkọ́t nínú rìwáyà tirẹ̀ tó nítorí délé alimahfó náà láti ti tẹ́lẹ̀ alimahfó ló sì ní í ṣe pẹ̀lú orí ni ipò mi tuntun ni wọ́n mú fórí kò ní í ṣe pẹ̀lú etí torí délé eléyìí túmọ̀ sí pé kò tí ì sẹ́ẹ̀lì fúnpá mú mi tuntun fẹ́ jìdìtì kò tí ì sẹ́rì fún páàmù mi tuntun fún etí dèsè torí délé ìbáyìí. sèbáwo màfò ohun tó ń tọ́ka sí òun ni pé wọ́n mú omi tuntun fún orí ọ̀sọ́rú omi wo ni wọ́n fi pa etí ọ̀sọ́rú omi wo ni wọ́n fi pa etí kò sì sọ fún wa pé wọn ò pe etí ṣùgbọ́n kò sọ̀rọ̀ nípa pípetì tẹ̀yẹ wa àdéhùn yẹn parí pípé omi tí wọ́n fi pa orí o kìí somi tí wọ́n lò sọ́wọ́ ṣùgbọ́n mi tuntun ni wọ́n mú tí wọ́n fi pa orí wọ́n wá ń bẹ́nu bẹ́ẹ́dì àkọ́kọ́ àní sọ fún wọn pété torí pé àìsàn mo zikiri lẹ́yìn sẹ́ lè làájà àìkò dárúkọ etí kò túmọ̀ sí kí wọ́n sọ pé wọn ò pẹ́ tí. ẹlẹ́kejì òun ni wípé àìkò sọ omi tí wọ́n fi pa etí kò sì túmọ̀ sí wípé omi tí wọ́n fi pa orí ni wọ́n fi pa etí kò sì túmọ̀ sí pé omi tuntun wọ́n fi pa etí tó ọ̀rọ̀ rẹ̀ ọ̀sẹ̀ kù nípa pé àtùmọ̀ wádìí sùn títí tá a omi wo láàmú fi pa etí alhamdulilah ọwọ́ nu riwaya lọ́dọ̀ imaamu bukhari rahimahullah riwaya sàbẹ̀ yìí kan náà abdullahi ibn zayd ibn rabi radiyallahu anhu ó ní mo rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tawadda famasaxa bi ra'sihi wa udnayhi bima'in waaxid. mo rí ànábì sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n sàlù ọ̀la tí wọ́n sì pa orí àti etí wọn pẹ̀lú omi kan. plasma wípé ar-riwayatu al-mujmalatu tuhmalu ala ar-riwayat al-mufassala fal-mujmalu nínú ṣẹ̀ríà ní tó bá wá tí wọ́n fún wa fún wa clarify rẹ̀ dáadáa àmú rìwáyà yẹn á bì lọ sọ́dọ̀ etí clarification wà nù ẹ̀ clarification tó wá wà nù klarifikashọn kejì ńlá àmọ́ fi jọ́ọ̀jì ètò òsì clarification bẹ̀. eléyìí túmọ̀ sí muslim náà nìyẹn wípé omi tó fi pa orí omi tuntun ni. àìwá dáko etí ó túmọ̀ sí pé ìgbà títí ti ń tẹ̀ lórí falkọ́ọ̀lù fi hì má falkọ́ọ̀lù fi hì ayé falkọ́ọ̀lù fi lọ́dẹ náà ní falkọ́ọ̀lù fi rà ọ̀rọ̀ tá a sọ nípa etí náà ní dáa ti sọ nípa orí torí pé ọwọ́ àánú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam fi alọ́dẹ̀nàní mìíràn rà alọ́dẹ̀nàní mìíràn rà etí méjèèjì arórí ni sẹ́gbàá bẹ́ẹ̀ gbàá nam tó alhamdulilayi àtòrí ní ìsìn jáde tó bá sọ ẹlòmíì lè gbé síbẹ̀ sí aró orí létí àbí ìsàrò orí nam so believe it or not aró orí náà ṣe yé wa ọ̀dà tí wọ́n á ké sí aró orí ńlẹ́nu àti mú àtọ́jú àbí kìí kára rẹ̀. náà ẹrù dáadáa o ẹ àtàwọn wa tó bá gé ẹnìkan tó bá gé ẹnìkan lọ́rùn tó bá gé lọ́rùn bọ́ọ̀lì ẹ sọ pé wọ́n gé lórí ni àbí wọ́n gé kíni náà. àjẹ́ ife etí méjèèjì àròrí ni tá à ń bá sọ̀rọ̀ àlùwàlà. ṣùgbọ́n ojú àti mú àtẹnu àti fèè kìí sàròrí tá à máa sọ̀rọ̀ àlùwàlà. tó yé wa because ìgbà tá a fẹ́ parí sí fífọ̀ la fetí sọ̀rọ̀ pé pípa la pọ̀ náà ẹ mú nǹkan mi wà lórí sọ́jọ́ pé a máa pa yàtọ̀ sórí àtẹ̀sí kò sẹ́yìn mọ̀ pé ọmọ ẹ̀yà rẹ̀ ní àbí èso ọmọ ẹ̀yà rẹ̀ ó tún wá kún lọ wípé omi tó fi parí náà ló ti ṣe kí ni ló ti pa ìdí yàtọ̀ sẹ́nu yàtọ̀ símú yàtọ̀ sóbi sẹ́yìn mọ̀ káwọn ènìyàn fífọ̀ lábọ̀ lẹ́yìn náà gbogbo ọ̀kọ̀ kan pẹ̀lú omi rẹ̀ yàtọ̀ sẹ́nu àti mú tó ti pa lè pa omi kan náà pọ̀ kan tó ilé ìfihàn wá pé alòògùn náà ni mi lọ rà bẹ́ẹ̀ omi kan náà láàmà alhamdulillah takhfifun min Allahi wa rahmah lèlẹ́ iná ló ti bá fífọwọ́ pa mu nítorí pé fífọwọ́ pa ọ yàtọ̀ sí fífọ̀ nítorí pé a ti sọ pé gbogbo al-mashu al-maqsudu minhu at-takhfif gbogbo fọwọ́ pa ń sẹ́gbà lérò pẹ̀lú rẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe ní fúfúyẹ́ fún wa tó fífúyẹ́ wà á pè sẹ́wọ́n alómi kan náà tó fi porí náà ní kó tó ti ṣe kíni kó tó pè sí wa alhamdulillah tẹ́lẹ̀ jẹ láti tẹmọ ẹsẹ nínú àlùwàlá wa táwa ti pa orí wa tá a gbé lọ sẹ́yìn tá a dá padà síwájú àbò ti bẹ̀rẹ̀ látẹ̀yìn díẹ̀ o gbé lọ síwájú o tún dá padà sẹ́yìn ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà wàá kí betí ọmọ kátàfẹsẹ àfọmọ wàá kí betí tàtàǹpapò yọwà lẹ́yìn etí rẹ̀ wàá pupa wàhálà tẹ́lẹ̀ ìfihàn wa yìí pé hadith yìí. رواية تلقفين ليس عليه العمل على الصحيح ولكن أنا كان لي سؤال كده سبعة سنين أنا ما سومي لوسه kí ló dé táwọn màlìkí àwa ẹ̀sìn títí dòní wípé wọ́tẹ̀dìdì ìdòlùmá ìlọ̀hùnmá ní súnmọ́ ìlúwòbó ayé tẹ̀dìdì ìdòlùmá ì lẹ́lọ́dúnẹ́ì wípé ká ṣe omi dáàbì pa ẹbí wa lọ́tún bẹnu súnmọ́ àlùwàlá kí ló dé táwọn ẹ̀sìn títí dòní tó wọ́n yí padà ṣé àwọn ọmọ ń dà ń sọ ni àtìmọ́ àwọn náà làwọn olùkọ́ wa lóríṣiríṣi màlìkíyà àwọn àwọn ìmáàmù málì nínú àwọn olùkọ́ wa ni àwọn ìmáàmù shafi'i nínú àwọn olùkọ́ wa ni ìmáàmù ahmed nínú àwọn olùkọ́ wa ni ìmáàmù abu hanifa nínú àwọn olùkọ́ wa ni gbogbo wọn pátá là ń sàǹfààní lọ́dọ̀ wọn tòkí wọn làwọn afẹ́ pamọ́ tọ́ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn màlìkí àwọn àfihàn nítorí kó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà tí hadithi tó tọ́ka sí káfomi tuntun fi pa ikú gbàdọ́dọ̀ tiwọn lérò tiwọn àbí òye wa sọ̀hìn àwọn ọ̀ma hadithi míì tó ti pé ó tọ́ka sí pé kìí ṣe bí rìwáyà yẹn ṣe jẹ́ nù ẹni tó wá padà mọ́ nínú àwọn màlìkí yà tó dé gbẹ̀yìn kí ló dé táwọn ò filẹ̀ ẹlòmíì filẹ̀ nu wọn ẹlòmíì ò sì filẹ̀ nu wọn wípé àwọn ọmọ tó ìmáàmù Malik ìgbà tí ìmáàmù Malik ti sọ bẹ́ẹ̀ ó ti tó àwọn àwọn fi ìmáàmù Malik sáàrin àwọn àtọ́lọ̀ á àwọn òfìlẹ̀ fẹ́nìkan sáàrin àwọn àtọ́lọ̀ tó yé wa nítorí pé ìmáàmù Shafi'i rahimahullah gẹ́gẹ́ bí ìmáàmù Ibn al-Qayyim rahimahullah ti sọ nínú tírà àwọn I'lam al-Muwaqqi'in wọ́n ní Shafi'i sọ yìí pé ẹnu àwọn olùmọ́kò lórí pípọ̀ tọ́sí ẹnìkan lọ́ba gbádùn tí èsì kọ́kọ́lọ́ rẹ ti dàrú o lẹ́yìn ìgbà tó rí súnà nẹ́bí sallallahu alaihi wasallam sahiha kó fílẹ̀ nítorí ọ̀rọ̀ ẹni yóò nínú àwọn èèyàn ọgbọ́dọ̀ sórí ẹnìkan fọ̀rọ̀ ànábì sílẹ̀ torí délé ìyẹn máa dì mú pẹ̀lú ọmọ méjèèjì ìyẹn fi ẹ̀gbọ́n ó ní وسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها وعضوا عليها بالنواجذ wọ́n eyín parí ẹ̀ka ẹ̀yìn ni ká fi dìímú súnà eyín parí ẹ̀ka ẹ̀yìn ni ká fi dìímú torí tó bá fi eyín ọ̀kan dìímú wọ́n lè fàyọ̀ tí ọba yọ lẹ́rọ ẹ̀yìn náà yọ tẹ̀lé tòṣùwọ́n ní eyín parí ẹ̀ka ẹ̀yìn ká fi dìímú tó torí délé ẹ̀yìn ẹ̀ fi súnà sílẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú màlìkíyà kan tí ẹ̀ máa ń research tó bá sì ní kíra tó ti lè research tí o lè rẹ̀ sálà àbí ìdíyà kan àbí akhdari àbí òye wa tí ti ṣe mọ̀tọ́tọ̀ khalil àtàwọn ìṣòro rẹ̀ àwọn tíra kan wà nínú màlìkíyà yẹn náà tó ṣe pé àwọn tó kọ́ wọn àjọ tó ṣe pé gbogbo nǹkan pátá wọn mẹ́rin wà. sí malik abụọ tiẹ̀ abu hanifa ẹ̀rí eh, at the end sọ pé èyí táwọn select ní táwọn kọ́dọ̀ wọlé takò sí malik gẹ́gẹ́ bí alimami ibn abdul bar nínú àwọn àgbà nínú àwọn olùmọ̀ malikiya kọ́dà olùkọ́ ló tún jẹ́ fún Imam Malik wọ́n bá fi súnà lẹ́mí kan tàbí bọ́yá àdéhùn àwọn òrí so Ibn Abdul Barr yóò sàlàyé yéke ìtọ́jú òdodo ṣerú wọn wà nínú àwọn olùmọ̀ ó ti dẹnu àwọn olùmọ̀ àmàlìkíyàn tó fẹ́ pé wọn bá rí pé ń dáhùn sọ ẹ̀rí dáhùn ti sọ ẹ̀rí kò lágbára lọ sí Malik náà bẹ́ẹ̀ rí tánu Ibn al-Arabi tọkọ kínní ahkam al-Qur'an ahkam al-Qur'an bẹ́ẹ̀ ni olùmọ̀ńlá kan tó ń pè ní al-Fandalawi nínú àwọn olùmọ̀ màlìkíyà ńlá ni bàbá yẹn wọ́n ní màdébí ẹn ṣùgbọ́n kò síbọrọ ní tẹsí màlìkíyà oṣù tó dòdò lọ́dọ̀ wọn abẹ́rẹ́ nǹkan mẹ́rin. so ni wọ́n so eléyìí á fi hàn ẹ́ títí tó bá gbé kò sẹ́nìkan tó perfect sẹ́kù gbogbo ọ̀rọ̀ tiẹ̀ náà ni wọ́n máa ti di kò sí àbí sẹ́yìn ọ̀bá mọ bí máa wo àwọn èdè síra wọn ìgbà kan eléyìí ìgbà kan eléyìí ìgbà kan eléyìí ìgbà kan eléyìí torí ẹ ní ṣẹ́kùn Islam nínú tírà àwọn Raf'ul Malam an a'immatil a'lam níbẹ̀ yẹn wọ́n ṣàlàyé lórí ṣùgbọ́n ẹ́skúzì sálí fún àwọn olùmọ̀ yẹn ó lè jẹ́ pé àwọn ọ̀rádì ó lè jẹ́ pé wọ́n rí ìgbọ̀nà tó wà báyìí ó sì lè jẹ́ pé wọ́n rò pé fàáyì ìwọ́n ti rò fàáyì ó sì lè jẹ́ ìgbà gbọ́yé wọn sáàdì sì ń yàtọ̀ sí sẹ́yìn gbọ́yé tó wá hàn kàn tó lè yàn fún wọn ní excuse but òdodo náà lè yàn máa jù ní gbogbo wa torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn kọ́ ọmọ débi pé yóò máa mọ ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ tó ṣe déédéé àti tí ò ṣe déédéé pẹ̀lú èèyàn náà kò ní mà nígbà tó ti kéèyàn kàn jẹ́ pé ìjọba ti ka ẹ́ náà lọ́kàn wọn pẹ̀lú òdòdó là pẹ̀lú ìtumọ̀ sí pé àwọn máa kí àtọ́ pé ká tomi lọ́kàn fẹ́ bí a omi omi kan náà láti kọrí àti èsì ṣùgbọ́n tí bá rí nìkan tó ti mọ̀kọ́lẹ́dì lọ.

so àwọn eléyìí ló padà spread ìmọ̀ wọn wọ́n á sọ ọmọ wọn di mazahab tó ń torí de eléyìí báyìí ó ti jẹ́ nìyẹn nípa tètè má rọ omi sí etí rẹ kọ́ má kó bára rẹ nítorí pé bá fẹ́ràn rẹ púpọ̀ lọ́fàá ló ní kó omi pé kò ní kó fọ etí rẹ. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل متفق عليه واللفظ لمسلم حديث يبين أول نتعد أبو هريرة رضي الله عنه Abu Hurairah radiyallahu anhu wọ́n ní àwọn gbọ́ tí òjúṣe ọlọ́run ọba ìgbà tí ọlọ́run ọba kú máa bá inna ummati dájúdájú ìjọ tèmi ya'tuna yawma al-qiyamati iwajuwan muhajjalin táwọn oríkì àlùwàlà wọn náà sì málẹ́gbò min athari wudu látàrí orí pa àlùwàlà tí wọ́n ti láyé a àkùkù oríire ọwọ́ àkù tanra rẹ̀ jẹ́ ẹni tí èsì àlùwàlà kó tó kírun olóhùn marfu'un anhu al-qalam ti gbé sókè fóun ní ma pẹ̀sẹ̀ òun ẹ̀yìn ti ti mà tí gbogbo ẹni tó máa ní wọn gbé kèké sókè fún wọn ò ní kọ ẹsẹ̀ rẹ̀ nínú kọ́ jẹ́ pé kò sí bàlágà nínú kó sì jẹ́ pé oorun ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sùn tàbí kó sì jẹ́ wèrè kò bẹ́ẹ̀ láti ìtànẹ́gbọ̀n Muhammad ọ̀nà àdìsílẹ̀ ẹnìkan á pọ̀ ti di wàlíì wàlíì jẹ́ ìsàlùwàlá á ẹ̀rọ pé wàlíì ṣẹ̀fọ́ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ turuka nabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n fi ní ọ̀ràn yẹn lé wa lórí ní ìbámu pẹ̀lú tó wá náà kọ hàn agbọ́dọ̀ sàlù alákòótó di pàkírun. la yaqbalu Allahu salatan bighayri tahurin wala sadaqatan min ghulul ọlọ́run ò ní gba gbogbo orun kan tẹ́ ẹ bá fi láì sàlù alá gẹ́gẹ́ bí òsè ní gba sàrà àtẹ̀sẹ̀ látara owó tẹ̀ jí nínú èrè ogun ìyẹn bá lọ jalè tí wọ́n ń ṣe sàrà mbẹ́ ọlọ́run nígbà bẹ́ẹ̀ náà lẹni tó kírun tí ọ̀sà lù àná ọlọ́run ò ní gbà rẹ̀ torí di eléyìí báyìí wọ́n á gbé wọn dìde ní ọ̀gbìnlẹ̀ àwòsíyàmù lẹ́ni tí wájú wọn kọ táwọn oríkèé wọn náà sì má lẹ́gbọ̀ọ́ látàrí orí pàlọ àlásángbélé ayé sè kàmẹni sọkọ àmínkùn anyọkùnrin lọkùnrọtẹkù fẹlẹ fàálì torí náà gbẹ ẹni tó bá ní agbára nínú yín láti jẹ kí ìmálẹ oríkè òun kó gùn kọyà síbẹ̀. hadith yìí báyìí ó tọ́ka sí bó ti ṣe pàtàkì tó ipe kí èèyàn kọ́ máa ṣàlùwàlá ipe kí èèyàn kọ́ máa ṣàlùwàlá nítorí kí àlùwàlá ṣíṣe yàtọ̀ sí pé májẹ̀mú ni tọ́lọ́ àbọ̀ fi máa gba ìrún wa ó tún jẹ́ ìmọ̀ra a lè fi wọ́n wéra wọn ẹni tí ń ṣàlùwàlá tí ń sin lọ́run àti kèfèrí tòṣe pé àlùwàlá ò tí mànà tí ó gbà dára wèrè nítorí pé ìwọ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìwọ gan ló nílàáka ẹ̀ fi hàkẹ́kọ̀ọ́ ìwẹ́ni tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò nílàáka ẹ̀ àbẹ́ ẹ̀ ń gbọ́ táwọn sábẹ́ náà sọ ni ẹ̀yìn ìgbà tá gba Islam tán ni wọ́n ń sọ pé àwọn ò nílàáka ìgbà táwọn wà ń kèfèrí nítorí pé bọ́lá ká wà tó ń fi lọ sinmi rẹ láàyè mo ní làákà wà tó fi jẹ́ pé ọlọ́run tó ń forí balẹ̀ fún òfin sóúnjẹ alẹ́ ẹ̀rọ kò sí làákà ẹ̀ ìwọ náà ló forí kanlẹ̀ fún pé dákun ṣàánú mi òjò lọ́ọ́ dá ọtí kìíní kan ṣe kò jẹ làṣẹ kò sí làákà ẹ̀ torí de lẹ́yìn àlùwàlá yẹn ẹni tí bá ń ṣe subhanallah nítorí dáa ní ṣe o nítorí dáa ní ṣe o èyí náà wò nínú ọlá tí ń bẹ nínú kásálù àlá pàápàá jùlọ nígbà tí n tó lè mú ni má fẹ́ sí dáadáa bá ń bẹ ìmọ̀ ń ṣàgbéga kò yàn lọ́dọ̀ lọ bí kò tútù mú burúkú kéèyàn sì má rí gbomi kaná kéèyàn sálọ alágbá yẹn tó ti bí ó ti máa kán kí wọ́n máa jó tí ò wù ládàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan. àlùwàlá táwọn ń sọ yìí àwọn ẹni tí máa ń ṣe dáadáa ni o yàtọ̀ sí àwọn ẹni tó ṣe wípé àjàmbàpọ àlùwàlá ni wọ́n máa ṣe ẹlòmíràn máa ṣàlùwàlá bí ìgbà tí wọ́n ń lé lárí yóò fọ ìdajì fìdajì lẹ̀ sẹ́mi bá a sọ̀rọ̀ yóò ní ìtọ́nà nílò náà nípa gbìyànjú kẹlà ìtọ́nà ń fẹ́ kó o ṣe ni pé kó o ṣe dáadáa tí wọ́n bá ti wá jọ kan nínú ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó rí i pé èyí tó dáa jù òun náà ní pé kí wọn náà kó mójútó àlùwàlá ṣíṣe kọ́ ọ máa ṣe àlùwàlá rẹ gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kọ́ ọ déni tó ṣe pé kò ní fi bì kánlẹ̀ nínú àwọn ààyè ibi tí ó yẹ kó fọ̀ nínú àlùwàlá rẹ kò sì ní fi bì kánlẹ̀ níbi tí fífọ̀ rẹ̀ di ọ̀ràn ati àti ati àti ọ̀ràn gbogbo ẹ̀ ló mọ̀ tuntun tó ń bá wọn fi ìtọ́jú ọ̀ràn yẹn àti ìtọ́jú súnà ò ní pàbí kan ò ní báyìí kékeré kan sílẹ̀ láìpọ̀ eléyìí ní òjò kọ́ ọbẹ̀ nínú àwọn ẹni tí wọ́n gbé dìde bẹ́ẹ̀ jọ يأتون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل إن أمتي ṣé àgbọ́yé nínú rẹ̀ pé ẹni tí ìbá ti sọ̀kan nínú ìjọ ànábì sallallahu alaihi wa sallam kò ní jẹ́ni tọ́lá yọ jẹ́ tiẹ̀ ń jọ̀gbìn ní àlùkìyàmù bẹ́ẹ̀. sẹ́ńtì pé kì í sàwọn nìkan lọ́lọ́run bá ti àlùwàlá ti ṣe lófin fún tẹ̀mọ̀kọ́ àwọn tó ṣíwájú wa náà máa ń sàlùwàlá tó ṣùgbọ́n láṣẹ àlùwàlá tí wọ́n ó lè fi nǹkan kan yàtọ̀ sí tiwa ìgbà tẹ́sìn yẹn wà ní o torí tẹ́nìkan ni wọ́n bá ń sàlùwàlá ní ti ń san ara rẹ̀ jẹ ní o àbí òye wa ẹ̀ ń torí pé àfúrámọ̀kùnmọ̀ wá kí láǹfààní ti ń bẹ sàlùwàlá nígbà tí gbẹ̀ǹdẹ̀ ń di wa sọ láǹfààní kí láǹfààní ti ń bẹ fálọ̀ látàṣe nígbà tá a ti sẹ́tọ̀ sínú pátá sọ láǹfààní sọ láǹfààní ẹ kò sí gbẹ̀ǹdì kò sí tọ́nu pátá wàláìkì máa lè kófò pẹ̀lú àìgbàgbọ́ kí láǹfààní àlùwàlá yìí sọ láǹfààní wọn kàn wé tìmí lásán kò sí tùmọ̀ fún mi bí kíkẹ́ fèrè ó kú mo fẹ́ wẹ̀wẹ̀ jánábà jánábà òun gan fún rẹ̀. nítorí ti eléyìí báyìí àwọn náà máa ń sàlù aláǹgbàdẹ́sì yẹn tó tó wà. tẹ̀lékọ́ àtẹ̀sọ̀lọ́ àdìsẹ́lẹ̀ bàtà sàlù alálẹ́ kan wọ́n wọ́n ní àlùalá yìí náà làlùalá tó ti pété yàn bá sí ọlọ́run nígbà àrùn rẹ̀ wọ́n tún ṣe lẹ́ẹ̀mejì wọ́n tún ṣe lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ wọ́n ní eléyìí làlùalá àwọn àtàlùalá àwọn ànábì tó síwájú ó túmọ̀ sí pé àwọn tó síwájú náà máa ń ṣe àlùwàlà ṣùgbọ́n láàyè kò sí fẹ́ lómi àfikún ju ànábì sọ̀rọ̀ bá àwọn àyè wa lò ewu ìyá àlùwàlà tí yẹn ti ṣe láàyè tọba jẹ́ torí tọ́lọ́n ẹ̀wòye ládá tí yẹn ti ní tọba jẹ́ torí táwọn èèyàn ẹ̀wòye òfò tó ti ṣe kálukú rẹ̀ lọ́sẹ̀ pé wọ́n máa ń omi ro illa liya'budu Allaha wa yukhlisina lahu gbogbo nǹkan téèyàn bá ti ṣe é jẹ́ ká máa kọ́ṣẹ̀ mi wá kó jẹ́ torí tọ́lọ́ kó jẹ́ torí tọ́lọ́ torí pé èèyàn séèyàn ọ̀láì gbogbo wa ni kọ̀kọ́rọ́ aláìní gbogbo wa gbogbo wa ń bùkátà ń tọ́ wà lọ́dọ̀ ọlọ́run méjì kéèyàn kó bọ̀ wọn náà má kó bẹ́ lómi máa fi gbogbo ń tọ́ máa ń ṣe máa fi sun ọlọ́run torí tọ́lọ́ ni kò máa ṣe náà sì ń torí èèyàn. wà èèyàn kan wá já sí gbogbo ohun tó gbélé ayé ti náà lọ já sí torí ẹ kéèyàn máa sọ ìkíláàsì rẹ máa sọ gbogbo ìgbà pé torí tọlọ torí tọlọ torí tọlọ ni ti ṣe tí sẹni tó bá jẹ ìjọ ànábì nínú ìjọ ànábì láti lè máa ṣe ní tí ó jẹ ká báyọ̀ ní ọlọ́run bá pàdé. فمن استطاع منكم أن يطيل غرته فليفعل torí náà wọ́n ní gbogbo ẹni tí ó bá ṣe é ṣe fún o láti jẹ́ kí ìmọ́lẹ̀ oríkèé tiẹ̀ fífunfun gbòòtò oríkèé tiẹ̀ ní fífunfun ti dáadáa tí èsì tàì dáa tó bá lè jẹ́ ogun kò sí bẹ́ẹ̀. eléyìí kò túmọ̀ sí wípé kọ́ ọ fọ apá rẹ tayọ bí sani kọ̀ fọ kò sì túmọ̀ sí pé tó o bá fọ débi tí wọ́n ní kọ́ ọ fọ ó tiẹ̀ ní malẹ̀ kankan nǹka má gbọ́ yìí lọ síbi pé tó fẹ́ kí malẹ̀ rẹ ó kúrú fọ apá rẹ dáhùn tòbáṣe fẹ́ kí màálẹ̀ rẹ̀ ó kúrú ìdajì ojú ni ọmọ ọbọ tòbáṣe fẹ́ kí màálẹ̀ rẹ̀ ó kúrú pẹ̀sẹ̀ rẹ̀ dáhàrin kàlà kò sì túmọ̀ sí wípé tó o bá fẹ́ kí màálẹ̀ rẹ̀ ó pọ̀ ajẹ́kẹ́ máa fọ apá rẹ̀ léjìká máa fọ ẹsẹ̀ rẹ̀ títí lórúkún kàlà kò túmọ̀ síbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni tó bá rọ̀ lọ́rùn nínú yín láti mójútó àlùalá rẹ̀ ó pé torí kí ìmọ̀lẹ̀ oríkì rẹ̀ ó lè bá pín jọ̀gbìn dàgbé àmì kọ́yà síbẹ̀ ẹ sì mọ̀ kí tẹ̀ bá síbẹ̀ yẹn lálùalá torí di eléyìí eléyìí náà lẹ́ẹ̀mọ́ rí nù àwọn àdéhùn mi gẹ́gẹ́ bí àdéhùn tó ti síwájú asibẹ́gẹ̀lì wọ̀bù asibẹ́gẹ̀lì wọ̀bù tí àlùalá kọ́ kárí tí àlùalá kọ́ kárí má dàbí kan sí i má pọ̀ bìkan dábì kan sí so eléyìí iná ni wọ́n sọ ìgbàtí Abu Hurairah ọlọ́run bá kó yọnu sí tọ́gbà àdéhìí wá tán wọ́n á fẹ́ lò ìgbàtí àwọn fẹ́ lò wọ́n máa pọ̀ apá wọn wọ́n pọ̀ títí dé fún páyọ̀ mọ́ lọ sí dìkà wọn bá àwọn ọgbà àdéhìí wá so ìgbàtí fẹsẹ̀ wọn ó tún máa fọ́ bọ̀ wá sí ojúgun ṣé bí Abu Hurairah ti ṣàlàyé o náà làwa náà máa lò ní àbí báwo nítorí pé àlàyé ẹni tó gbà wà nù àlàyé àlùwalẹ ẹni tó sọ ọ ànábì sallallahu alaihi wa alihi wasallam ó ti wà nù àwọn àdéhùn rẹpẹtẹ ẹ àdéhùn Uthman àdéhùn Ali àdéhùn Abdullahi ibn Zayd ibn Aas gbogbo wọn náà gba àlàyé àlùwàlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wà fún wa fún àti sọ fún wa fúnàbí sallallahu alayhi wa sallam papá títí dé ìfúnpá lọ sí ọ̀nà èjìká fún àti sọ fún wọn kó ẹsẹ̀ rí títí dé ojúgun èwo wa láàmà lò nínú méjèèjì tó ti dé gbogbo wa náà mọ̀ ibi kò lè rọrùn fún wa láti fọ ọ̀kan nínú àwọn oríkèé tí wọ́n sàmì síbi tá dé láì fọ̀ǹtì ń bẹ lẹ́yìn rẹ̀ kò sí bá a ti lè fọ ojú láì fọ apá kan nínú orí kò sí bá a ti lè fomi pa orí láì fomi pa apá kan nínú ojú kò sí bá a ti lè fọ apá láì fọ nǹkan kan nínú ọ̀pá kò sì sí bá ti lè fọ ẹsẹ̀ láì tayọ kò sí bá ti lè fọ ẹsẹ̀ kárí kókósẹ̀ láì tayọ kókósẹ̀ òsì bá ti lè fọ apá kárí ìgbọ̀nwọ́ láì tayọ ìgbọ̀nwọ́. wàlákin kéékèèké tá a bá mú kálíbà láǹfààní àti fọ́ débi tá a ní ká fọ́ déèyàn eléyàn ó ń bẹ nínú máláyà tí mú alùwájibú illa bihi fahuwa wájib ó ń bẹ nínú tó ṣe pé àlè rọrùn àyàn sí láì ṣe ajẹ́pẹ́ sí ṣe nǹkan yẹn kọ́ yọjọ́ ra yẹn wàlẹ́ẹ̀kì tó bá ti jù bẹ́ẹ̀ lọ tá àtẹjù láàpẹ ni àbí súnà àbójú kòkòrò pé mò ń fẹ́ kí ìmọ̀lẹ̀ mi ọ̀pọ̀ ọjọ́ ká má ṣe ká má ṣàtẹjù àtẹjù ká má ṣe torí pé wọ́n sọ yìí pé ń dáàbò rẹ̀ rà ń ṣe yẹn bàbá yẹn àwọn nìkan ni máa ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ò sí bẹ́ẹ̀ náà àwọn tàbí tó yé wa ẹnìkan á ní wàá sọ fún wa pé ìbá àwọn gbàdé tiwa ó yẹ kó jẹ́ pé nítorí gbà wá yá wọn ju àwa tí a rí ànábì lọ á sọ pé bẹ́ẹ̀ ni ó yé wọn ju àtàrà ànábì lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì sọlá àṣẹlá ó wù wá ju táàbù rẹ̀ rà sí lọ. torí rẹ̀ al-ibratu bima rawa la bima ra'a níta fẹ́ lò ní gbà wá kì í ṣe ní gbọ́ yìí. torí ẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. tàbá rẹ nìkan ti ń sàlùwàlá tọpọtẹ dójúgun á sọ pé bàbá aláṣejù ọ̀pọ̀ apáti dídé ti kà á àwọn òbílẹ̀ ṣe yé wa á ah, ọlọ́wọ́n bá wa dà á pọ̀ ẹ̀yin náà rò wò tó bá ti kọ́ ní ká máa fọ apá déjì kà irú ẹ̀ wò láwọn ọ̀wọ̀ sàlùwàlá tó bá ní ká máa pọ ẹsẹ̀ dójú gun ṣe mọ̀ pé gbogbo etí tòkòtò wa yọ máa rẹ̀ ni subhanallah rahmatun min allah ìkẹ́ látọ̀dọ̀ lọ ẹ̀rù bọ́lá ń ṣiṣẹ́ rọrùn fún wa torí de eléyìí bọ́lá wọn bá ti dẹ̀kun fún yàn ìyẹn máa gbà á. àdéhùn yìí tọ́ka sí pé sásàlù aláwa kọ́dà kálíbà àjọ nínú ẹni tí ó sòrìrì tó bá ti lọ́la àlùkìyàmù. ǹjẹ́ tí ìmọ̀lẹ̀ yìí bá wá hàn lára wa tó túmọ̀ sí pé àmì wọ náà ni kó tó di kó àwọn àlùjẹ́nà. àbí ń túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti hàn lára rẹ̀ àlùjẹ́nà tààrà ni àbó tí ì ṣe tó ti mọ́lẹ̀ kí èèyàn kọ́kọ́ lọ fi náà ṣe ibùgbé díẹ̀ kó tó wá di pé ó wà àlùjẹ́nà ó ṣe ó ṣe nítorí pé tó ti gbọ́ gbọ́ náà wọ́n bá gbọ́ tó ti gbọ́ ń tẹ̀lé tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ó ṣeéṣe kó láwọn ẹ̀ṣẹ̀ kan àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó èèyàn ṣẹ̀ kò tọrọ àforíjì tó ti filẹ̀ ayé lẹ̀ tó wá di lọ́la òkè yáàmà tọ́lọ́ wọn ni kí wọ́n lọ fọ́ mọ́ kó tó di pé yọ padà wá wà lẹ́dẹ̀ nà ọlọ́dà kọ́ sànù wa tàǹtúrẹ́ tí ọmọ tẹ̀ra rẹ̀ jẹ́ pé àwọn àtúnṣe kan wá gbé mi ti dé ńjọ́ gbéńdà òkè gbogbo ara rẹ̀ àtúnṣe ọ̀rọ̀ náà kan kò jẹ́ má tẹ̀ra ẹ jẹ́ sòṣe dáadáa kò jìnnà sí wẹ́ẹ̀tẹ̀ lẹ́yìn ìjẹ̀bù ti ṣe jẹ́ mbẹ́. lẹ́yìn rẹ̀ ni olùmọ́wá ni wọ́n mú hadithi kọkànlélógójì wá hadithi yẹn wọ́n dọ yá ńlá wa Aisha radiyallahu anha qalat كان النبي صلى الله عليه وسلم يعجبه التيمن في تنعله وترجله وطهوره وفي شأنه كله متفق عليه. láti ọdọ عائشة رضي الله عنه صديقة بنت الصديق olódodo ọmọ olódodo àgbà ọlọ́run ọba kúnyẹn ní sùn àti bàbá rẹ̀ ó ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ràn mi máa lu apá ọ̀tún wọ́n fẹ́ràn mi máa lu apá ọ̀tún fìtẹ̀nà rólíyí nínú wíwọ̀ bàtà wọn wọ́n á máa ti apá ọ̀tún síwájú nínú wíwọ̀ bàtà gbogbo àti ànàbì sọlọ àti máa bá wọ bàtà ẹsẹ̀ ọ̀tún wọn máa kọ́kọ́ kì bọnu bàtà wọtọrọ júlì yìí àtìgbà tí ọba ya wọn akọ ọ̀tún wọn máa kọ́kọ́ yà hori nínú mara wọn bí àlùalá bí ìwẹ̀ akọ ọ̀tún wọn máa kọ́kọ́ fọ̀ wọ́n fi ṣàníhì kọ́lé yìí àti nínú gbogbo tẹ́tí ànàbì sọlọ apa otu niile si siwaju mustapu okpuru a rai ala imamu buhari ati muslim na obida eti hajji di yi o n si alaye o n taata ni koko awon egbawo oro to ti siwaju nipa pe <coughs> afapa afese ninu aluwala ayah burani ko si alaye pe ọ̀tún lákòókò fọ̀ síwájú ká tó fòtì gẹ́gẹ́ bó ti dé pé àwọn àdéhùn tí wọ́n gbà wá náà wọn ò yán nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn pé apá ọ̀tún là nábì kọ́kọ́ fọ̀ síwájú kó tó fọ apá òsì a sì ti mọ̀ rí pé àìfòwe kò túmọ̀ sí pé wọ́n sọ pé àní ṣàkíyèsí fífọ̀ tún síwájú òsì torí pé ń dá àrí nínú ẹgbàá wa kan á rí nínú ẹgbàá wa mìíràn iná ìdọ́fà ló fi jẹ́ pé èèyàn ṣe sùúrù wá mọ̀ púpọ̀ kó tó di pé ọmọ sọ nípa àmọ̀ nítorí tí ọba débẹ̀rẹ̀ dé pàdé kìkan méjì náà láàárí náà láti fi ń jiyàn nítorí di èèyàn kíkọ́ mọ̀ nítorí àti jiyàn èèyàn máa ń kọ́ nítorí àti fi ṣe wà hù nítorí àti lè bá a sórí rẹ láyé àtàwọn ni torí dúró àwọn àdéhùn apá ọ̀tún lákòókò máa fọ̀nà síwájú apá òsì eléyìí ọ̀wọ́ á mọ lórí ìmọ̀ra nìkan ó tún dá lórí bàtà wíwọ̀ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wa àdààmú tẹ́bátà ti kẹsẹ̀ bọ́ bàtà tọ́kàn wọn kẹsẹ̀ bá ti wọn ló kọ́ àǹtí mùsùlùmí wa àǹtí mùsùlùmí wa àǹtí mùsùlùmí ni ọlọ́bìnrin mùsùlùmí ni wọn náà kí ló dé kẹsẹ̀ bọ́ nù bàtà pé ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ọba kánjú ẹsẹ̀ òsì ní ọkọ̀ wọ̀ tí bá ń kánjú ńkọ́ ìgbà tí ọ̀kánjú gan ẹsẹ̀ òsì lọ́kọ́kọ́ máa ń wọ̀ tó ìgbà tí wọ́n á ń kánjú ńkọ́ gbogbo ìjọba wọ̀ náà tó kò sì dáa bẹ́ẹ̀ tí wọ́n bá wọn kọ́kọ́ ń wọ ẹsẹ̀ ọ̀tún tó tó láti fi gba aládá tó tó láti fi gba aládá náà ó tó láti fi gba aládá láì dàníyàn. ẹ̀sọ́ máa wọ́n bàtà ìlú wọn ni nǹkan ogun lẹ́sẹ̀ fa àmọ́ ní ìsìn ìwọ́n náà fẹ́ kí nǹkan ogun ọ lẹ́sẹ̀ bàbá àkọ́kọ́ wẹ̀sẹ̀ ọ̀tún bàbá àkọ́kọ́ wẹ̀sẹ̀ òsì torí kí nǹkan ọmọ bàá gun ọ lẹ́sẹ̀ àmọ́ ní ìsìn ọkọ́kọ́ wẹ̀sẹ̀ ọ̀tún tó gbalada àbò ní gbalada. Hmm? innamal a'malu tó o bá dá ní òsèrà rẹ ni tó yé tó o bá dá ní òsèrà rẹ ṣé wíwọ bàtà yìí pẹ̀lẹ́sẹ̀ ọ̀tún rẹ̀ sọ́jọ́ kíkẹ́ àkùránì náà sọ́jọ́ pípé rùn tó bá ti sọ fún yín pé bẹ́ẹ̀nu ẹ̀ nítorí ṣe kò bùkátà níyàn kéèyàn tó gba ládàá gẹ́gẹ́ bí kíkẹ́ àkùránì kò nídìí kọ̀ọ̀dà níyàn lọ́kàn rẹ̀ kọ́ lọ́mọ kẹ́kẹ́ àkùránì gbogbo ara fi kàtọ́ bá ti pè wá gbalada mẹ́wàá ọlọ́run ti máa ń sàdìpèlé rẹ̀ fẹ́ni tó bá fẹ́ ìlà sẹ̀bẹ̀rẹ̀mí ẹsẹ̀ bẹ́ẹ̀sì títí dé ìlọ́pọ̀ ọ̀nà ọgọ́rùn-ún méjì. tẹ́lẹ̀ yóò bùkátà níyàn bẹ́ẹ̀ náà ni òun pípé kò bùkátà níyàn torí wọ́n ń pè ń fún kabi àfi kọ́ jẹ́ tó gbogbo eléyìí wọn àgbàlá dẹ̀ àmọ́ kẹ̀kẹ́ tẹ bọ́ bàtà ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì and then what. إنما الأعمال بالنيات يعني كما تقولين لا لا لأن النبي صلى الله عليه وسلم ما فعل ذلك إلا على سبيل القربة كان النبي صلى الله عليه وسلم تستبيع في تريد كل بعد جسم السنة لا أسمع سكين قاتوا أنا كتب واتس قاتوا كتب كتب وتنبو أدس كلا رواية النبي صح رواية النبي الله مصيبه أتفقد النبي كن بلاده sísẹ́ ni àbí pípa bíbọ̀ bàtà sísẹ́ ni àbá pa nǹkan wọn bùkátà nìyẹn kò lè bá gbalada yẹn tòbẹ́ náà lẹ̀ wù ọ̀fẹ́ wẹ̀ wù apá ọ̀tún lọ́kọ̀ọ́kọ́ kìbọ́lé lọ́kọ̀ọ́kọ́ kìbọ́nú ẹ̀wù rẹ̀ ó kìbọ́ apá ọ̀tún ọkọ̀ apá òsì bá apá òsì tọ́ba wọ ṣòkòtò ẹsẹ̀ ọ̀tún lẹ́yìn náà ẹsẹ̀ òsì. bẹ́ẹ̀ ni ọmọ tí ì máa fẹ́ bọ́ọ̀lẹ̀ apá òsì lọ́kọ̀ọ́kọ́ yọ kó tó yọ apá ọ̀tún ẹsẹ̀ òsì lọ́kọ̀ọ́kọ́ yọ kó tó yọ ẹsẹ̀ òsì ẹsẹ̀ ọ̀tún agbádá lọ fẹ́ wọ̀ bó ti fẹ̀ tóun apá ọ̀tún náà lẹ́yìn náà apá òsì lọ fẹ́ ju agbádá rẹ̀ apá ọ̀tún lẹ́yìn náà apá òsì ẹsẹ̀ pé apọ̀ ọ̀tún náà ló ti síwájú síwájú tó. bẹ́ẹ̀ ni tíyàn tọ́ba fẹ́ wọ́ bọ̀tẹ̀ ẹsẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ àkàrùn kún lọ tí ẹ̀ bá wọn fẹ́ débi là ń kọ́. ọkàn gbé sórí rẹ̀ ọmọ ọmọ òwúrẹ̀ ṣe wàhálà má sàrẹ̀ jẹ́ ìgbà ọ̀pọ̀ wa kọ́ náà ọmọ ha. ọkọ̀ ìgbébílà tó rí ẹni. tòǹtòrí pé nìyẹn orí nípa fìlà kọ̀ lọ́tù kò lọ́sì. yàtọ̀ títọ́ ọba fẹ́ yarí. torí pé wọn orí rẹ̀ ṣe pín sọ́tún ó ṣe pín sósì. fa tòkòtì ṣe é yà lẹ́ẹ̀kan náà ṣebí fìlà tó kàn gbé sórí ni lẹ́ẹ̀ tó ẹ mọ̀ pé ibi sọ̀rọ̀ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó yà tán kó tó tún ya ibòmí apọ̀ ọ̀tún lọ́kọ̀ọ́kọ́ yà kó tó di pọ̀ ya apọ̀ ọ̀tún wàhálà káyipọ̀ ọ̀fẹ́ gẹ̀rí tó bá fẹ́ gẹ̀rí apọ̀ ọ̀tún lọ́kọ̀ọ́ bọ̀ gẹ̀ kó tó gẹ̀ apọ̀ ọ̀tún níta bàbá wa yarí ìgbẹ́ náà bá ń sẹ́ máa àwọ̀ tó yẹ owó mi lọ fẹ́ gà ibi lọ kọ́kọ́ gẹ̀ lẹ̀ kó tó di pọ̀ gẹ̀ ibi báyìí. ìbẹ́ẹ̀ náà lẹ́sọ́ fẹ́ di rí yóò di apọ́ọ̀tì kó tó di apọ́ọ̀tì náà ní sunna nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam. bákan náà gbàtí wọ́n fẹ́ sè mara tí wọ́n fẹ́ sálùwàlà apọ́ọ̀tì tí wọ́n adùn ká tó fa apọ́ọ̀tì ẹsẹ̀ ọ̀tún síwájú ká tó fọ ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ lámà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wẹ̀ jánábà náà ni àbí wẹ̀ háyò tèèyàn kọ́ mọ́ kọ́ ọ̀tún síwájú òsì. tó bá wá ṣẹlẹ̀ ìpín àlùwàlá lèèyàn sí ìyẹn wá màámà fọ apá òsì ọwọ́ òsì síwájú ọ̀tún ẹsẹ̀ òsì síwájú tọ̀tún á sọ ìgbé fọkọdọ ẹsẹ àdá òtún ṣàìdá làákín òbó kọfàáhù àlọ́lá rẹ sì lálàáfíà ẹyẹ wa nítorí kó síra rẹ ọ̀rí balada súnà yẹn ṣùgbọ́n àlọ́lá rẹ dà lókùn ìgbà tó bá ti kọ́ ọ̀fọ́ kárí torí pé kò sẹ́ẹ̀lì tó sọ pé dandan kọ́ ọ̀fọ̀ kan síwájú ọ̀kan sòwúmọ̀ tó ti jẹ́ kó o ti sàlù aláyẹ̀ kárí níta àwọn kan sọ ni pé àtẹ̀tẹ̀ bìtẹ́kì sunnati wa wudu'uka sahih àlùwàlá rẹ̀ ti dà ṣùgbọ́n láì dáa ni ọ nítorí pé o ṣe ń tọ́ta kò lànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so eléyìí ni sọ́n fẹ́ fà yọ̀ ń bi nípa àlùwàlá so ìtọ́ra yẹn torí pé tẹ bá káyà àlùwàlá ọlọ́run bọ̀ dárúkọ ọ̀tún síwájú òsì ṣe bá ti wò ó ibùn gan gbàtọ́ náà sọ pé yàrá ìlẹ̀ nínú àmì àmọ́ ìdá kùntùm ìlọ̀sọ̀rọ̀ àti fọ́ọ̀sẹ̀lú wojú àwọn. wà á yìí di yẹkùn mi lọ́nà mọ́rọ́ ọ̀fẹ́ wà mùsàkó bírú òsì wà á ọ̀rùjú lọ́kùn ilẹ̀ kàbẹ̀. wà wà wà wà wọ́n láyà sọ̀bẹ̀ tẹ̀rẹ̀tì kò túmọ̀ sí kíkẹ́ tó wọ́n wò é túmọ̀ sí kíkẹ́ tó. kẹ kọkọ dúná lẹ́yìn náà kẹ wá papá lẹ́yìn náà kẹ parí lẹ́yìn náà kẹ pẹsẹ. ó ti ẹkọ jẹnu o wọn lọ sí sàlàyé nǹkan làlù àlárí àbí òye wa tó ṣùgbọ́n sèmọ pé ìwádìí ìwádìí máa bí kí nǹkan mi ọ̀hán. àwọn olùmọ̀ sọ pé ńgbà tó lọ́wọ́ bá sàlàyé bá ti sàlù àlàbàyà ǹjẹ́ tó bá jẹ́ pé ẹsẹ̀ lèèyàn kọ́kọ́ fọ̀ kó tó di kọ́ parí patí kó tó di fọwọ́ àtàpá Kutu di kọ́kọ́ ojú sáàsọ kọ́ lálù àlà yes kọ́ lálù àlà wàlákin wàlákin ọ̀kálẹ́fà wọ́hìrì alukóra ọ̀tàkùntọ̀ hàn náà alukóra nítorí kékeré sí náà tó bá pẹ́ rí tí ò sí tí ò sí tí ò sí yẹ ni tí ò sí takò àbá sọ pálọ̀ àlà rẹ̀ ò sí nítorí pé àwọn káràbítọ́ náà lò tó fi tu ọ̀rọ̀ yẹn pọ̀ kò túmọ̀ sí fítò sòṣùgbọ́n tí wọ́n rí inú súnà nàbì sọ̀rọ̀ àti mà pé bẹ́ẹ̀ gan-an là nàbì máa ń tu àlọ́ alágbá ah, á aláìsí àbùkù yan àmọ́ lálọ́ àlá tó yé wa kátó akọ́ tán àti tó bá kọ́ fóòsì síwájú ọ̀dà alámọ̀ wá tẹ̀ tó yé wa nísìnyí gbàgbọ́ bọ́jú tán ló tó fapá àmọ́ àpòsí lọ kọ́kọ́ bọ̀ máa fi mùṣkílà ó ṣe rẹ̀. so bákan náà gbogbo tó bá fẹ́ ṣe máa fi apá ọ̀tún kan máa ti síwájú máa ti síwájú apá òsì. so wọ́n fi ṣẹ́mìhì kúnlè yìí àti nínú gbogbo òṣèṣì rẹ̀ ẹ nínú gbogbo òṣèṣì rẹ̀ tó yàtọ̀ sẹ́gbìn tó yàtọ̀ sí amẹ́gbìn kò la. ìtura jẹ́ máa mẹ́gbìn kò lára apá òsì wọn máa ti síwájú. bí ká nàbí sọ̀rọ̀ bá àrùn sílẹ̀ kí wọ́n fẹ́ wọlé gbà ẹ̀rọ pẹ́sẹ́ òsì wọn máa ń tẹ̀síwájú. bákan náà sọ́nà bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà lọ́wọ́ kọ́nà fún un lọ́ ẹ máa fẹ́ tábà ẹ máa kọ́ òsì wọn máa ti tábà. sèlé ìjẹ ìṣe jẹ́mẹ̀. túrọ̀ làwọn olùmọ̀ sì fi akọ ẹni pé tábà fẹ́ ní pákó sọ́wọ́ ọ̀tún náà máa lò ní àbọ̀ owó àwọn kan kọ́ àwọn kan kọ́ wọ́ọ̀tù làwọn olùmọ̀ wa sọ̀rọ̀ àwọn tó ń fọwọ́ ọ̀tún wọn lẹ́sìn ní ká ipa àwọn tó ń lọ́wọ́ òsì wọn ní ká mẹ́gbẹ́ kú lára ká mọ́tò ti kú lára ipa pọ̀ owó òsì lánàá kẹsìlẹ̀ ṣé yé wa tó ń torí dé nítorí ẹ̀rọ ọmọ wò sọ̀rọ̀ àbẹ́ ẹ̀sìn tó bá fẹ́ ọmọ síláṣí ẹ̀sìn ọ̀tún lẹ́nu ti ti ìwájú àmọ́ tó bá fẹ́ jáde ńkọ́ ẹ̀sìn òsì ẹ̀ wà ní sọ pé gbogbo nǹkan ẹ̀sìn ọ̀tún làná bí máa ń lo ààrùn so àbí bí wọn fẹ́ wọlé ìdè kó àtẹ̀sí ọ̀tún wá dúpẹ́ kínní wọn fẹ́ wọ pálásì ṣègùn yẹn máa ṣe àwọn tọ́jú bá wà ní súnà ní ìlú sọ wà ní súnà ẹ sì mọ̀ pété bá fẹ́ bọ́ ń tẹ́ wọ̀ sára lẹ̀ apá kílẹ̀ mọ̀ kọ́kọ́ yọ òsì síwájú tọ̀tún tó ilé ìjẹ́bi ètùsí jẹ́mbẹ̀ tí wọ́n fẹ́ fà yọ fún wa ní ọ̀rọ̀ tó jẹ má lọ la ọlọ́run bá kọ́nà mi lọ kọ́nà yìí lọ lórí àtìlẹ́mọ̀tẹ̀lé ìlànà anábìyà Muhammad sallallahu alaihi wasallam nínú tó tóbi àti tó kéré kó síwá lọ́kàn nínú ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ من فوق سنة أربعة تسمى الليلة سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت استغفرك الله àmọ́ àlékún wa àlékún ó fún àlékún wa tó wà nínú àdéhùn oṣù àfi ṣé wọ́n àdéhùn yẹn ṣé àdéhùn yẹn fà wọn náà yàrá. bẹ́ẹ̀ yóò ti dandan ni pé kí wọn pè àdéhùn mọ ká ibi gbogbo tó wà nínú àná ni ò ní àdéhùn méjì jẹrẹ ó lè láti fi méjì jẹrẹ síbẹ̀síbẹ̀ mọ ká náà ẹlẹ́kẹ̀ẹ́ pé bẹ́ẹ̀ pé àwọn wọ́n dẹ̀ sọ̀rọ̀ ṣẹlẹ̀ ṣàlàyé pé ẹ̀yìn ewu àádà yẹn tó bí aṣọ àwọn òbí lọ́wọ́ àti súnà àádà rẹ̀ pé ìbádà tó ní ohun tẹ́lẹ̀ fi ìwé ohun bọ̀lẹ́ tó súnà àbádà rẹ̀ wọ́n dẹ̀ pé síbẹ̀ náà ló ṣe rí àti pé ṣé díẹ̀ máa ṣe súnà àbádà rẹ̀. wọ́n ń súnà àádà ẹ̀ pè súnà ní àádà wọ́n pè súnà ọ̀lẹ́yẹ fẹ̀rẹ̀lẹ́yẹ. الجبلية ما فعله النبي صلى الله عليه وسلم على سبيل القربة وما فعله صلى الله عليه وسلم على سبيل على سبيل الجبلة وما فعله النبي صلى الله عليه وسلم لبيان ما أجمل مسألة أصولية ما هو أصولية التي في سنة عادة أيوة وفي السنة في النبي nítorí àti súnmọ́ lọ èyí tó ṣe nítorí àti ṣàlàyé tí àlàyé ẹ̀kọ́ sí lọ́wọ́ ẹ̀rọ sínú àlùkùránì nítorí àti ṣe nítorí àdámọ́ ọmọ èèyàn ọmọ èèyàn bọ́lọ̀ sí tọ́ ọmọ èèyàn bí ṣe máa ṣe nù ṣùgbọ́n àlàáfáà ń pè ní ádámù ẹ̀kọ́ ti bí lànà so ká máa lo gbólóhùn táwọn olùmọ̀ tí wọ́n ń lò kí wúlò tí ẹ máa ń wá mọ̀ nítorí pé tí ẹ máa ń pè áádà áádà nítorí tó bá lọ ka ìwé ìmọ̀ tó orí tó ń pín bẹ́ẹ̀ ṣe pín gbogbo ọ̀gá tó dàrú mọ́ lójú torí ẹ̀ ló ti jẹ́ pé àyẹ̀wò gbà wá láti máa mú new new terminology wa èyí tí wọ́n ti ń lò náà lóye wa òní kí mo wọ́ àrọ́ ọ̀sẹ̀ torí pé gbogbo ìjàmbá ká ló jẹ́ pé nǹkan náà ká ti gbọ́ yé náà tún elaborate fún wa náà eléyìí ọ̀sùn ló tó kí o náà náà fún wa lọ lè kí o. lọ́jà ni pé àti tí ìwà ń do sábẹ́ wájú báyìí sí wọ́n á kó àyẹ ẹnìkan ẹ̀yàn wá dé lọ́dẹ̀ ìgbà tí wọ́n bá dìde kẹ́hìn tó rárẹ̀ yẹn ẹ̀yàn wá pẹ́ pẹ́yìn lẹ́sẹ̀ lọ́fì ní tẹ́kọ̀ọ́ rò pé wọ́n bá dìde ẹ̀yàn wá dé ẹ̀yàn tó lè fi wá mọ̀ parí ẹ̀kọ́ lóko àlè ní ẹ̀ bá tó náà máa bí láì bí bí ìrántí. alẹ́ bí yóò ju àyèyàn kan lọ ṣe máa jókòó ní ìsìn ẹ ẹ gbé èèyàn mẹ́ta máa tún lè wọ sáfù yìí fa àwọn béèrè ni. ìfẹ́ kí wọ́n ti kí òun ọ̀tọ̀ àmọ́ wọn ò kí òun náà ìyẹn yẹn lẹ́fílà rẹ̀ ní sáfù kejì àbí mọ́ọ̀kì wa ni fẹ́ẹ́ pé àti mọ́ọ̀kì. gbogbo mọ́ọ̀kì mọ́ọ̀kì wa ni. Number three. Thank you tó kó lè tó lè fi tẹ́lẹ̀ fi fọkọ. láti sọ wá pé àṣà yorùbá fẹ́gbẹ́ ìtúnà àbí ti sáà. ẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ẹ ṣàlàyé nígbà tẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ pé tí ẹnìkan bá yẹ òun ò lè pẹ́ẹ́lí kìnnì ní wọ́n bá kò fẹ́ nìyẹn ṣé ló ṣe ṣé àgbọ̀n ló ṣe. sọ náà wá pé kẹ́nìkan ń sàtìyàn náà wá fẹ̀yìn ẹ̀ tí ìwé yẹn fi tí wọ́n mọ̀ sábà tó ṣẹ́kù. alhamdulilayi sóbìnrin lè fi ọmọ rẹ̀ lọ́kọ nínú òfin ṣẹ̀ríà rárá o kò lè fi lọ́kọ yọkọ̀ máa bá dá máa rìn sọ àmọ́ pé ó fi lọ́kọ kẹlẹ́ sọ nítorí pé àwòláyà àti ìpìyàn lọ́kọ ọkùnrin lọ́nà àwọn àti dé lọ́kọ ìṣòro irú màmá yẹn wọn wọ ẹnìkan wọn ní fámìlì bàbá wọn àwọn ni ó ti lọ́kọ sòkè sínú fámìlì ìyá o ẹnì bọ́ọ̀dù láti inú fámìlì ìyá kìí sùn ní wàlíì o kò lè fọmọ lọ́kọ o wọn á fún yàn lóyàwó bẹ́ẹ̀ ó sì yà o so ní ẹlẹ́rẹ́ wọn á ní tẹ̀yìn kan bá sa ìdá tẹ̀yìn kan bá sa ìdá tó wá tara ìdá tó ṣe o tí ẹnìkan ṣàtìjọ yàwó ṣé ní kàkọ́lẹ̀ fún nàmà bẹ́ẹ̀ èyí náà ta ìtumọ̀ títẹ̀ tó tó ṣàtìjọ fi rẹ̀ wọ́n ṣe dáadáa ẹni búlọ̀ ṣèṣùgbọ́n ní kàkọ́lẹ̀ fún lè nígbà tó ti yàwó rẹ̀ tó bá wá bá bẹ́ẹ̀ iṣẹ́ tó sì gbẹ̀yìn. sí ìgbà tí o ti yàwé ìgbà tí o ti yàwé láti ìgbà tó ti bàlágà sí ìgbà tó yàwé iṣẹ́ ìrànlọ́wọ́ náà ló fi ṣèdájọ́ fún tí o fi tara bẹ́ẹ̀ wà lẹ́nu ẹ̀bí kọ́ tara bẹ́ẹ̀ wà lẹ́nu. wọ́n lè mú kí ọkùnrin bá lọ sí ìlú ọ̀tọ̀ wọn àwọn àna tó fẹ́ ẹ̀wọ̀n wá jọ ìgbésẹ̀ gbọ̀ngàn ó dọ̀bálẹ̀ fáwọn wọ́n ní kí ni kí wọ́n ń alihamudulilayi o fẹ́ fẹ́ yà o fún wa ní dandan kọ́ dọ̀bálẹ̀ sẹ́ni tí máa ń ṣe nǹkan dandan kó sì jẹ dandan àfi ọmọ sọ ọlọ́run bò sí bàtà dọ̀bálẹ̀ fi ọmọ wọn lẹ̀ ọlọ́run bò fún ọ ní ìyàwó mi ẹ̀sọ́ yìí pé fífẹ́ kò ní mú ọ̀sẹ̀ ọlọ́run ọba gbogbo ìyàwó tó bá fi dọ̀bálẹ̀ fẹ́ wàá rí pé ìfẹ́ náà náà yọ pọ̀ nínú ọ̀rọ̀ ọ̀ nípa pé once and for all òtún ní sí má òtún bẹ́ẹ̀ torí de eléyìí wàá sàlàyé fún wọn tí wọn bá gbọ́ tí wọn gbà alhamdulillah tí wọn bá gbọ́ tí wọn bá gbà wáyà ó jẹun síwájú alásàlà àwọn ilé àtà ni wọn bá ká wàá rí ilé tí wọn ti lẹ́sìn náà. Àwọn ẹ̀kọ́ sọ tí a máa ń ní ìyàn tí ó lo left hand láti fi kọ iṣẹ́ tí ó jẹ́ ìtànà àyè lára àwọn ẹ̀yà wọn. Ìgbà tí àwọn ń tó fẹ́ máa lo right fún àfẹ́sì performance kí ni àìsàn Alhamdulillah, ẹni tí ń fọwọ́ sí kọ̀ wọ́n wá sọ fún un. Tó bẹ̀rẹ̀ sí lọ́wọ́ wọn kó pàtẹ́yìn bá gbogbo ọwọ́ ọ̀tún náà nìkan máa lò títí tí òfin máa là á nítorí pé ọwọ́ òsì kò sí nínú ntọ́ yẹ ọmọlúwàbí láti máa lò tí ẹ̀ máa fẹ́ kọ̀wé fún ọ tí wọ́n yàn sí pàtàkì tòṣe ìpín náà ni wọ́n ní ìdìbò tó ti ṣiṣẹ́ ẹdí letter of recommendation ìwọ́n wò sí kọ̀ǹdọ̀rọ̀ ní òkú kọ́ fún ọ láṣẹ tí máa fẹ́ kọ́ báyìí ọ̀kà lọ́mọ pé lè owó sí àwọn òbí wa tó ń torí di ilé ìgbà ìyàjẹ́ nìkan kò ní lè lo ọwọ́ òun ní lè lo ọwọ́ sani bisalòlá ti wà ní kó lo ó bá lọ ní anẹ́ni ti ṣe wọ́n ti ṣàdúrà fún òdì àdúrà kọ́nà òdìjọ́ lè lò láéláé nítorí di ilé ó fi kọ́ra ló fi máa la tó bá tó pọ̀ tó náà kọ́ra yóò mọ́ ọ́nà tó ọwọ́ ọ̀tún náà lè rán mọ́ àlè ẹlòmíì lọ́wọ́ ti dèbí pé kí n fi wọ kàtẹ́ rẹ̀ kí n kà ń burú kan gbòòrò torí ẹ̀ tọ́mọ yín máa ti ń gba owó sí láti kékeré ẹ̀ ti máa kọ̀ fún ẹ̀ máa gbà lọ́wọ́ náà. So, wọ́n yé táwọn àwọn èèyàn ń gbé ó jìnà sí mọ́ṣáláṣí náà. So, wọ́n á lọ láti mo kí àwọn èèyàn láti bọ̀ ní ìṣẹ́lẹ̀ sí mọ́ṣáláṣí náà. Àwọn ọ̀nà ìṣòro mẹ́ta sílẹ̀, ọ̀ pé táwọn lọ síbẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ fíjọ́ mọ̀ bẹ̀rẹ̀ láti kì í àwọn ìsáwà ń ṣe náà sáwọn olùdájá ìgbẹ̀rẹ̀ káwọn ṣùgbọ́n lọ́sáré láti ìjọ mẹ́rin bákan náà yíò wà á sọ pé nítorí ọmọ owó sí ní ìlú wà láfíà ṣe àbúwà lè ráńkẹ́ náà fẹ́ wà láfíà ní owó sí náà alhamdulillah tí mọ́tíláṣí bá wà sí fún ọ̀kì kírun lásìkò báà lè máa kírun ti wà níbi tí a bá wà.

ẹgbẹ́ pé ó fi wàhálà tẹ́ máa kí níbi tẹ́ bá wà ọ̀nà ọ̀gbà. ìwọ̀n ni owó ìpè lọ́wọ́ àlàáfíà gbogbo ẹ̀ ó kọ́ rẹ̀ náà owó sì náà lọ́wọ́ àlàáfíà kò sí wàhálà mẹ́ àwọn ṣẹ̀rí àtúntò ẹ̀ wọ́n lọ́wọ́ sí. Láì lórí wọn kí ní mọ́ṣáláṣí wọn ò dúró níbi tí wọn wà nígbà tó sùkò nígbà tó làwọn ò kí o tó lọ sí. eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ torí pé ìtọ́lọ̀ kí mẹ́sálásí pẹ̀lú àwọn aṣíwájú kẹsẹ̀ rú lè máàmù àdúgbò lè máàmù àdúgbò kìnìún ọ̀lọ̀ kírun lẹ́yìn àti kírun láti kó torí kírun. nígbàdí ìdè sọ ń bẹ̀ yẹn onígbó lórí ìlú òní lè máàmù yín yóò tún máa kí àbí ẹ̀yẹ ẹ lọ kí lákòókò nígbà tí ẹ bá kó ẹ wá kí lákòókò ẹyẹ wa eléyìí náà dé tó tọ́ka sí kété pé ìmáàmù àdúgbò kàkínà ti fọ̀ ẹyẹ bí o ti dá ilé yín mẹ́tíláṣí ẹ̀ lè rí wa lákòókò yẹn tó lákòókò tẹ̀ ń kírun bí àsìkò títò náà. Táà nàbí sọlọ́lá àlùsọ́lá owó ọ̀tún ni wọ́n máa ń lò fún gbogbo nǹkan. Bẹ́ẹ̀rì náà lè lò ó láti máa sọ aago mápọ̀ ọ̀tún. Wàlá ẹ̀ tó bá rọ̀ yẹn lọ́rùn tó bá rọ̀ yẹn lọ́rùn. Nítorí pé lè yẹn wọ́n so ẹni kí wọ́n lò ó. péye wa wọ́n so aago mọ́ ọwọ́ kìsì kí wọ́n lu ọwọ́ yẹn fáwọn lẹ́lẹ́ wọ́n so aago mọ́ ọwọ́ yẹn péye wa tí wọ́n so wọ́n pọ̀ tuntun ẹ̀kún lọ́rọ̀ ọlọ́run láì ṣíkà tí wọ́n so wọ́n pọ̀ tuntun ẹ̀kún lọ́rọ̀ ọlọ́run má bẹ̀rẹ̀ mọ́ṣíkẹ̀lá àmọ́ kìsì ká lu ọwọ́ yẹn péye wa ọwọ́ tó ń lò ọ yàtọ̀ sí ètò òṣùnkàn mọ́.

yóò mọ̀ sàlàyé fún wa nítorí pé àwọn náà tẹ̀mọ̀ fún gbogbo generation pẹ̀lú àlàyé tí wọ́n gbọ́ àlàyé táwọn gbọ́ làwọn fi ń ṣiṣẹ́ gbogbo generation tó bá ti wá lọ wájú wọn yìí fẹ́ gbọ́ àlàyé lẹ́nu generation tí ọba dàgbà tó wọn so àwọn máa wò pé ẹ fẹ́ tẹ̀sìn lórí sí mi so òwe tá a ti gbọ́ tẹ́lẹ̀ iná lọ iná lọ. so èyàn wà tagbára bóyá through àwọn lectures fẹ́ nínú kíntẹ̀ bóyá àlàyé ẹnu so ẹ máa ti fún wa títí bàbá mi ọgbọ̀yọgbà lẹ́sìn rí pé nínú àwọn àgbàlagbà mẹ́wàá hundred nínú àwọn àgbàlagbà tó dàgbà sí lọ hundred èèyàn méjì mẹ́ta lẹ́yìn tí bá yẹn jókòó gbọ́rọ̀ lọ. àwọn ninety seven yòókù yìí wọn kéde ni sòkè ni wọ́n ń sọ sí àtúgbò òtúrákà mẹ́rin méjì lọ́ni ìyàtí èsì pé nǹkan tuntun bẹ́ẹ̀ nú ẹ̀sìn tó yọ prime kan wọ́n ti wọ́n ti fi lọ́nà tó bá fi ra orí ni bàbá tí àbí màmá rẹ̀ ní òkú màmá ìmọ̀ bọ̀ ẹ wá gbọ́rọ̀ lọ bàbá ẹ wá gbọ́rọ̀ lọ. tó irú wọn kọ́ a tó lọ́n bá fi wọ́n ṣe kò ń gé sẹ́ máa gbọ́ ẹ rí i pé wọ́n kù kú tọ́jà nítorí pé wọ́n tẹ̀sí tọ́jà wọ̀. ṣùgbọ́n ọ̀nà tí wọ́n wá gbà approach wọn tẹ̀sí yìí ètò condemnation àlọ́ alátẹ̀lẹ̀ ń ṣe yẹn kí à ọlọ́run ní gbárù rọ dájú ẹ máa lọ láti gan ọ ẹ máa lọ láti gan ok màá fẹ́ kẹ́ wú àlọ́ aláṣẹ mi ẹ rí i pé mi ò máa ṣe tó yín so wọn á sọ pé náà ó jẹ láwọn agbọ̀nbí kan ní kàngán bẹ̀rẹ̀ sí i kí ló bá tó fi ṣe bẹ́ẹ̀ bá a ti gbọ́ pàdánù bí wọ́n ṣe é mú sọ àá ṣe ànábì ìṣe báyẹn gbogbo náà ẹni lè kìí gbọ́ so nígbà tí bá sọ ní compensation wàhálà bàbá mi ọgbà kò ní sọ fún ọgbọ́n gbà o kò ní sọ torí tó bá sọ pé ṣé tòfíkì ni wọ́n á sọ fún mi àdàpọ̀ ah, lọ́jọ́ kòló tó bá di lọ́la wọ́n máa sọ ó rí i pé nǹkan kan tó ti wí wọ́n ti mú wọ́n á try rẹ̀ níbi tó ti rí wọn níbi tó ò ní ti rí wọn ni wọ́n ti try rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa fẹ́ parí wọn kàn láti báyìí wọ́n gbé gbàgbé ní ojú àtúntò pé báyìí wọ́n mọ̀ àwọn wò pé sọ̀wà sọ̀wà ti wá àwọn àwọn ọ̀dọ́ tó kì í ṣé báyìí ló lè sọ. títí wọ́n fún máa ti gan wọ́n ti sí lóṣù rẹ̀ gángan wọ́n tún àkọ́ǹfìn gbogbo onídìí kéèyàn fi sùúrù kò fi tẹ̀lé wọn nítorí pé tẹ́lẹ̀ àlàyé tí wọ́n rí gbọ́ làwọn ti ṣiṣẹ́ ẹ̀ sì dín mú gbogbo ẹni láti gbá àlàyé kan tó sì ń wò pé tó sàlàyé fún un ọgbẹ́ sí ọlọ́yẹ kò ní fẹ́ pilẹ̀ sòrí sì máa wọ́n tó ń bá tó gbọ́ tiẹ̀ tó ṣeun tó ń sọ fún bí ìgbà tó ń fẹ́ pọ̀ nídẹ́nu gbogbo ẹ̀sìn tó ń ti ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lòun ti wá kó wa ronú gbà láti kọ̀ndẹ́mù tó ti ṣe síwájú tí wọ́n sọ fún ọ pé kò sí condemnation kan bẹ́ẹ̀ ọlọ́run fún ńlá dá eléyìí náà torí pé bẹ́ẹ̀ sí ìmọ̀lẹ̀ ẹsẹ̀ ń gbà yín àmọ́ ní ìsín yìí báyìí ó yẹ kí ẹ tún sí ní torí kọ́nà ní kí ẹ máa bẹ láyé títí tẹ tó fi gbá láyé léyìí tó kọ́nà ní kí a lè gbọ́ ká lè gbà kọ́nà wọn fà gidi fi jàǹbá wa torí pé ọ̀pọ̀lọpọ̀ agidi náà agidi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ láyé ti yarí irun tá a máa ń kí tá a kọjú sí kíbla wọn máa léwu pé a tó bá jẹ kó wọ ọlọpọ ládàá rẹ mọkọ ìyẹn ní ìdàgbẹ́kẹ̀ tẹ̀lé wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù tó ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé a nta bá fẹ́ sọ̀rọ̀ kò ní bàjẹ́ tó nínú èèyàn mẹ́wàá èèyàn kan bọ̀ yọ̀ gbà tí èèyàn kan bá gbó tó bá gbà ń kẹ́ ìròyìn lẹ́kẹ̀ẹ́ mi fún mi náà bẹ́ẹ̀ làlẹ́ mi sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀

yíyan gbọ́dọ̀ pa lára inú tó wà lóde àbí tí ẹ bá. èso mẹ́jọ èso mẹ́jọ ṣùgbọ́n ìtàn ìṣòro àti ìlànà ìgbà tí wọ́n ṣe nǹkan kan hàn nù wọn ló ló mú kí wọ́n pa wọn pọ̀ náà. kí ni ìtàn tó wà fún ẹgbẹ́ pé ó máa ń gbọ́n lára pé nípa fún àlọ́ ìpè ní bára ń bẹ̀ ó máa ń lọ ìrún lára débi pé kò ní gba pẹ̀lú lè mọ́ mọ́ngọ̀. alhamdulilayi ẹni tí ń lọ́rùn lára pẹ̀lú ẹ̀mí fún wọn mọ̀ bá lè mọ́ mú lórí rẹ̀ títí lè mọ́ bá ti wá kí tẹ́ wọ́n máa kí jàmáà mi. so ṣé kìí ti pé wàsíwàsí ń dà láàmú ròyìn ròyìn dala hàn àṣetánì ní dala mọ so láìsẹ tí mùsùlùmí bá ti gbọ́ tán pè wọn gbogbo dábàá ti ká tètè lọ sàlọ láì ká ti gbà mọ́tíláṣí lọ nítorí pé ọlọ́run ọba wa wọ́n fẹ́ ká máa yára lọ síbi dáadáa ẹ ti mọ̀ pé nù dáadáa tó ga òun náà ni ọ̀sọ̀rà ká tètè máa lọ síbi dáadáa kí ọ sílẹ̀ máa ń bá ké fáti à àwọn òní ké fáti à wọ̀ sílẹ̀ máa ń bá dá ké kótó ké fáti à rẹ̀ a lè ké fáti à tó wa lẹ́yìn tó bá ké fáti à tó táyì bá sí sílẹ̀ a ké àyè ò sílẹ̀ bóyá tó bá ké súrà tó àyè lè sílẹ̀ láti mọ̀ fáyọ̀ lè sílẹ̀ bí kankan tó bá ké fáti à tó ké fáti à tó wa nà. Àwọn ti gbèrè lẹ́ẹ̀kan ẹni tí ń ṣiṣẹ́ pé iṣẹ́ tó sì ju àlàyé tó sì pé kí ẹ̀kọ́ bọ́ máa lu ọ̀tún tó lọ ó tún wá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún wá ṣe tẹ̀wá gbọ́ pé ó bá sún náà lọ kí àwọn tó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe yóò ní ládàá rẹ̀ àbí kò ní ládàá rẹ̀. ṣé mùsùlùmí ni tẹ́lẹ̀ à ń bẹ́ lọ fọlọ́n sí ààrẹ tó bá jẹ́ kékeré wá di mùsùlùmí tó bá tẹ̀síwájú pẹ̀lú tí ń ṣe tẹ́lẹ̀ ní dáadáa ìmọ̀ àníyàn ni ọlọ́wọ́ fún ládé tó ṣe ń gbà kẹfìrí àti tó ṣe ń gbà mùsùlùmí bẹ́ẹ̀ ló sọ wọn nù sọ̀hìn. àmọ́ tó bá yẹ kí kẹfìrí ó ti ń dáná tẹ́lẹ̀ ó wá gba Islam Islam wọn pa gbogbo ẹ̀ṣẹ̀ àìdá tó ti fi rẹ tó pin ìgbà tí ọ̀gá tó ṣe mọ́nú Islam tọ́ba fi lè dé ní islam àdìsá nàbì sọlá àti nàbì sọlá àti nàbì lẹ́sọ̀ ọlọ́run fi nípa ètò sẹ́ńgà kékeré àti ètò sẹ́nu islam ìrẹ̀kẹ́ ọkọ̀ máa rò pé excuse kan ti wà fún un ètò wọn àti di mùsùlùmí alìsílám ẹjíbù máa kọ́bùlà o ẹjíbù máa kọ́bùlà o lópin ìgbà tó o bá padà sí di wà bàjẹ́ mọ́. bẹ́ẹ̀ ni tó bá gbé dáadáa lè yẹn ṣe kí ẹ máa tún kọ́ntínú nínú islam ọlọ́run fún ńlá dáa ètò ṣe ń gbà kékeré torí islam sọ pé pàtí mùsùlùmí à fẹ́ràn kó wòye ṣe kẹfìrí tẹ́lẹ̀ kìí dàmú yẹn tẹ́lẹ̀ ẹ̀sìn kẹ́ ìnáwó àmàlú níbi yá tó ń torí ti náà ń bẹ́ lóko náà ọmọ dùn ládẹ́ náà. tí ó bá ń ṣẹlẹ̀ ní jẹ́ pé èèyàn máa ń wá ìdúpẹ́sọ̀n àwọn ọkọ̀ tó bá sọ ìbọn tó wáyé pé ó máa ń mú sílẹ̀ báwọn tí wọ́n ẹgbẹ́ tó wá pé ìyẹ̀wò wá pé ìyẹ̀wò padà lọ àyẹ̀wò wọ́n á tún máa dé ìsìnkú bóyá ó tún máa jẹ síbẹ̀ àbí ìmí bóyá ẹ̀ mọ́ bó ṣe rí dáadáa ní ìlú síbẹ̀. nínú àwọn nǹkan báyìí wọ́n ti fi ìjà yìí ìkó ṣe ó ní nǹkan tí wọ́n fún ìrọ̀lẹ́ lórí tẹ́tù ní ìparí ẹni tí ó ní ìlú ọba wá sí mi. alhamdulilayi gbogbo tó bá sọ̀rọ̀ tí wàá bá rí i ó di bí ọdún kan ẹ máa fi wẹ́ lọ tọ́lọ̀ bá ní kẹ́ni tó ní ọyọjú ẹ̀kì lè lọ ṣùgbọ́n yóò ṣe àlàyé tó bá dé pé àpamọ́ wọ́tá kórè sí wọn ni yóò ṣe àlàyé okùn rẹ̀ tí wọ́n fi so àti irú àpamọ́wọ́ yóò wá ṣàlàyé tuntun wà mọ́ ẹ̀ ìmọ̀ràn gbogbo tó bá sọ ọ̀nà yóò ṣàlàyé bó ṣe rí ẹ̀yin ò ní ti expose kí ló sọ ọ̀nà ní tó bá sọ ọ̀nà kankan kọ́ wà àwọn kankan wà táwa náà rí i so má tó bá sọ̀lá yìí tẹ̀ tí ó bá jẹ́ ohun tó wà lọ́dọ̀ ẹ̀ kọ́ lọ torí pé pa ọlọ́run àwọn èèyàn kúrò so tẹ bá fi wẹ́lọ̀ kọ́dún kan bẹ́ẹ̀ káyipẹ́ ní eré àwọn kì í nìkan ti sọnù eré àyè náà ló ti fi máa wẹ́lọ̀ kọ́dún kan kèsì kó gbé lọ sọ́jà so fọ́dún kan tí ẹnì kankan bá wá kílèmù rẹ̀ lẹ́yìn ọdún kan yìí Islam gbà kó lò ó so tí wọ́n bá fi wẹ́lọ̀ tó ọ lọ lò ó o ti kọ́kọ́ sí ìjàmbá nítorí tẹ́ni tó ní bá yọjú ọgbọ́dọ̀ tàn kan rẹ̀ fún padà tó bá ti lẹ́yìn ọdún kan tẹ́ni tó ní bá yọjú ńkọ́ ọ̀tọ̀ títí kó béèrè nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìwọ náà lò dáa o àmọ́ àdá padà fún jazakallah ọ̀fẹ́ subhanakallah muhammed ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk